ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn aṣíwájú ìran yorùbá ní olóògbé jeremiah oyeniyi ọbáfẹ́mi awólọ́wọ̀ ìyẹn ẹgbẹ́ afẹ́nifẹ́re igun ti olóyè ayọ̀ adébánjọ wọ́n máa ti ṣèpàdé wọn ìyẹn ìpàdé ìgbìmọ̀ tó ga jùlọ tó ń pè ní nec ní inú ẹgbẹ́ náà tí wọ́n sì sọ̀rọ̀ lórí ààrẹ bọ́lá ahmed tinubu àti bó ṣe ń darí orílẹ̀-èdè yìí pẹ̀lú ariwo bọ́n ṣe ní ká fìdíjẹ ìgbàjọba kúrò ní ọwọ́ ẹ̀ ẹ rántí pé látìgbà tí ààrẹ bọ́lá ahmed tinubu ti gbàjọba ní eku ti kéke bí eku tí ẹyẹ òkè bí ẹyẹ lórílẹ̀‐èdè mọ́ pàápàá lórí bó ṣe yọ owó ìrànwọ́ epo ìyún sọ́bsidì lórí epo pẹntiróòlù èyí tó fa ìnira ibi àti ọ̀wọ́n gógó fáwọn èèyàn tó sì jẹ́ pé nítorí ẹ̀ ni làwọn èèyàn fi bẹ̀rẹ̀ ìwọ́de láti ọ̀sẹ̀ tó kọjá èyí tí yóò parí lọ́sẹ̀ yìí tó sì jẹ́ pé ìwọ́de náà níṣe ló di wàhálà ní ilẹ̀ haúsá ọ̀ débi pé àwọn haúsá kan wọ́n ń pe àwọn ológun pàápàá orílẹ̀-èdè Russia ìpè kan àfipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣá o nínú ìpàdé tí àwọn ẹgbẹ́ ẹyẹ tó ga ìgbìmọ̀ tó ga jùlọ nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ṣe iná ti jẹ́ kó di mọ̀ pé àwọn tako gbogbo àwọn tó ń pè fún ìfipágbàjọba lọ́wọ́ Tinubu wọ́n jẹ́ kó di mọ̀ pé bó tiẹ̀ jẹ́ pé àwọn ò fẹ́ kí Tinubu di ààrẹ tó jẹ́ pé àwọn ò ṣàtìlẹ́yìn fún láti di ààrẹ ṣùgbọ́n àwọn ò ní lajú sílẹ̀ kí wọ́n fipágbàjọba lọ́wọ́ ẹ̀ nítorí pé ó tako ìfẹ́ aráàlú ẹgbẹ́ afẹ́nifẹ́re ní ohun tí gbogbo àwọn àti gbogbo aráàlú fẹ́ ní ìjọba democracy tá à ń lò lọ́wọ́ yìí ipe àwọn ò sì nígbà kẹ́nikẹ́ni dàrúkọ àfipágbàjọba lọ́wọ́ Tinubu kódà wọ́n ní kí Tinubu kó jí gìrì kó fìyà jẹ ẹnikẹ́ni tí àṣírí ẹ̀ bá tú pé ó wà lẹ́yìn àwọn tó fẹ́ fìdíje pàjọba lọ́wọ́ ẹ̀ tó sì ní kó tó jẹ́ kí àwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè mọ̀ pé nàìjíríà ò sí lábẹ́ wọn tí wọn yóò fura máa fipá gbàjọba ní orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ẹgbẹ́ afẹ́nifẹ́re nínú àtẹ̀jáde tán fi síta lórí ìpàdé wọn náà èyí tí agbẹnusọ wọn ọmọọba justice fálóyè tó fi síta jẹ́ kó dìímọ̀ yìí pé àwọn inú àwọn kò dùn sí bí tinubu ṣe ń ṣèjọba nàìjíríà o wọ́n ní gbogbo àwọn ìgbésẹ̀ tó ń gbé ó fi hàn pé nǹkan ti ń dàrú mọ́ lọ́wọ́ kódà àwọn jẹ́ kó dìímọ̀ wípé àwọn ọ̀rọ̀ tó sọ lórí ìwọ́de tó ń lọ lọ́wọ́ nàìjíríà báyìí ó fi hàn pé ẹni tó ní ìgbéraga tí ò sì ṣetán láti yí padà kò ní tinubu tí wọ́n sì gbà á nímọ̀ràn pé pẹ̀lú bí ìta ṣe le koko tí nǹkan wọ̀nyí kó tètè jí gírí kó sì wá nǹkan ṣe sí ìnira ebi àti ọ̀wọ́n gógó tó gba nàìjíríà.